sílẹ̀ ṣóun làbọ̀ wá bá òkúta sọmọ́pẹ́ lọ́pẹ́ yóò sọ padà ẹ jẹ́ ṣe rere torí ọjọ́ ọ̀la. àṣesílẹ̀ ta sọmọ òkú òru òkú òru àṣesílẹ̀ ṣóun làbọ̀ wá bá òkúta sọmọpẹ lọpẹ yóò sọ padà ẹ ṣe rere torí ọjọ́ ọ̀la. ṣe rere torí ọjọ́ ọ̀la. àṣesílẹ̀ ṣóun làbọ̀ wá bá òkúta sọmọ́pẹ́ lọ́pẹ́ yóò sọ padà ẹ̀jẹ̀ ṣe rere torí ọjọ́ ọ̀la. Tọ́lí. Ah, kí ló dé náà? O ò pátì mi kó tó wọlé mi. O pátì mi tó wọlé mi. Uh, Wáyé tó ṣe uh, lọ́ọ̀kì lẹ̀kùn gbà tó wọlé. O ṣe máa ṣílẹ̀kùn lẹ̀ báyìí náà. Mo pátì mi kí tó wọlé. Ibi ilẹ̀kùn mo ti kí tó sùn. Wáyé tó ṣe yẹn á gé báyìí náà. Àwọn tó bá pa kò ṣáà ní dédé tọ́ra ẹ̀. Àwọn ah, tí mo gbọ́ ìgbọ́n mi. It's too much. O pátì mi kí tó wọlé. This is serious. Y'all think I'm crazy. This is for real. This is what I'm telling you. This is what I'm telling you. kí n two slices of bread cold day. dẹ̀ jẹ yẹn wọ́n mọ̀ pé o breakfast. no no no mo ti wá òkè inú mi kún mi kàn fẹ́ here for the wasting ni mo ṣe mú o sì to kí mo So, ti worry. Hmm. anyway eh, make sure pé o parí tíì ẹ o má mo dé halfway kó o ah, you know i'm not a tea person so drink your tea. ẹ eh, mo máa mú tán mo máa mú tán. Ah, mo bá ṣọwọ́. Mm-hmm. Honey. Yes, Kelly. Mo ti set o. Ah, set kẹ. Ah, báwo ṣe máa set? Kelly jẹ́ ṣe breakfast fún ẹ náà. Ká breakfast ẹlẹ́kẹ̀lẹ́ o. O ti sáré lọ change ni. Change. Anyway, wo mo ti ń pẹ́ mo ti ń kánjú. Kò sí ẹ̀. Ah, kò lè dúró náà. Hey, kò ń lé. Ó tẹ̀ ti sẹ́tù ara ẹ̀. <laughs> Ah, kò tí ì fúnra ẹ̀ ó lè parí ẹ̀ wà. èmi á dààmú ara mi pé eré kò tó tó ṣe ń jẹ fún tí iná yọ. ṣóun làbọ̀ wá bá òkúta sọmọ́pẹ́ lọ́pẹ́ yóò sọ padà ẹ ṣe rere torí ọjọ́ ọ̀la. kì í ṣe jẹ́ ò nẹ́bí. Ah, tí ìgbà ṣe pé àwọn ọ̀gá tó ń gbé síra wọn tó ń gbé síra wọn ìwọ wàá wá jókòó sí àwọn máa sọ̀rọ̀ sí mi yàmàyàmẹ́ ẹ̀ mo pàlú fún ẹ. mr bẹ̀rẹ̀ ẹ ṣọ́ra yín o mi ò fẹ́ wà lára rẹ̀ ọ̀gá tí ní ẹ̀gbọ́dọ̀ dé ọ́fíìsì yìí mo ní mọ̀kọ́ tẹ wá ṣe abẹ́tàkẹ́ máa lọ kọ́gà tó dé ṣó ti yé yín. ní kí ni ibi tí mo wà yìí lọ́gá máa dé báyìí. iye ibà ìbọn lọ́gá máa dé báyìí. ibi náà máa bá mi. ẹjọ ṣé bí bùrọ̀dá kúnlé ṣe máa ń pẹ́ lọ́fíìsì lórí báyìí. ah no wọn máa ń pẹ́ báyìí wọn máa appointment pẹ̀lú àwọn kan láàárọ̀ yìí in the next five minutes ọmọ adé ẹjọ ẹ má bẹ̀rù. mo ń mi ò bẹ́ẹ̀ mọ́ ni workout o because ẹgbẹ́ mi lè dúró mọ́. Ah, owó fẹ́ máa lọ àbí. Ah, ṣé ilé ìlà wa ṣe ń gbìyànjú ó lè ní fẹ́ máa lọ ṣáà ti complete nǹkan tó wá ṣe ń. jọ tó ń fowó ṣe ẹni ah, tó bá ti gbọ́ owó báyìí tí ẹ̀ máa máa nà ni. ẹ eh, owó bá máa láàkì owó ló máa dé ọ̀rọ̀ owó là máa sọ ìwọ ní ìgbà mẹ́rin àti ìkọ́ tó fowó ṣe ẹni wẹ́ẹ̀kan sá. bẹ́ẹ̀ sá. seventeen kí ni pẹ̀lú ẹ̀ ṣe mi wá. ẹ sá nǹkan yóò ní bàjẹ́ o nǹkan tó ti dáná ayé yín kò ní dìbàjẹ́ ẹjọ́ tó rọ lọ́hùn ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ti bẹ́ẹ̀ sọ pé kí n máa lọ ilé yẹn ìsìlẹ̀ pé tó pé kí n lọ kú ni ẹjọ́ tó rọ lọ́hùn ah Mr. Wale. ẹ má bínú ẹ jù ẹ ah, eh, madam eh, Bisola ẹ má bínú ẹ ti wà níbi tipẹ́. actually àṣẹ ti fẹ́ máa lọ náà because mo rò bẹ́ẹ̀ ni lè tètè dé àti wà bí ìbá ìtìpẹ́ kan. ẹ má bínú mo sáré gbàgbé kan ni. ẹ jẹ́ ká lọ sọ. no problem sir ṣẹ́rí pọ̀ mi lálẹ́ ìsìn ṣẹ́rí pọ̀ mi lálẹ́ ìsìn ẹ má gbà lọ́rẹ́ mi tó ti yẹ ní ẹ má kọ́ ní ìdìbò ṣe dà ẹ ṣáà kó ṣe ẹgbẹ́ kọ́kọ́ ló ṣe tó ti yẹ ní. ṣé kí gbogbo ètò onítọ̀gá yẹn wọ́n bínú lọ́wọ́ ni òun ní ìlànà sẹ́ẹ̀tù ẹ̀ jọ sọ fún mi nígbà tó bá bá bóyá kí lọ kú sílé kí ni wọ́n máa fi bọ́ yàrá àtọmọ. nígbà tó bá ní kan ṣiṣẹ́ ẹ̀ ní ṣiṣẹ́ máa ṣe rádaràda. èyí èmi ló ń sọ yàmà yàmà ẹ sí òbí tiẹ̀ ti bẹ̀rù o ti tẹ o ti tẹ gbogbo ọ̀rẹ́ dì òbí jákòó gàfi lè gbà mí padà èmi máa pa tiẹ̀ jẹ́ bí yìí. ẹ ti rí iṣẹ́ kẹ máa ṣe lókun. mo máa tẹ̀sí. ẹ gbé ra o. ok mo pa mi sọ́nà. àti fẹ́ máa lọ fẹ́lẹ̀ nígbà tá a sì máa ṣe. ẹ ẹ ẹ má bí wọn ṣe jọ sáré bá wọn. tó o kí ni nǹkan tó ṣẹlẹ̀ báyìí. ẹ ìdí tá a ṣe wá gbogbo náà nìyẹn fẹ́ kí ni wí sí ibi tí lọ́gbọ́n owó lọ́dún Are you serious? Yes, very sure. And kan tó ṣẹlẹ̀ ni pé contract yẹn mm. the process àti aṣọ fún mi kẹ́ máa wọlé nọ́mbà yẹn. So now àti lè fún láti dájú hundred percent pé iná máa fún contract. Hello. Yes. Ah, inú mi á dùn. Ah, congratulations. Ah, ẹ ti kí mi, ó ti bọ́ sí nìyẹn, ẹ ti kí mi yẹn. Nígbà tá a lè wá nǹkan, ó yẹ kí ẹ mọ̀ pé àkànlè mi dé kúrò lọ́fíìsì wa àti mọ̀ pé iná máa fi lọ. Ah and the only thing tó kàn mí láti ṣe nísìnyí pé àwọn nǹkan kan lè máa wá sáà ní jọmọ lè and that will be the final paper tó máa ní láti sáà. èsì ìfọ̀rọ̀ yìí dá mi lójú pé mo ti gba contract yìí. ẹ wọ ẹ yín balẹ̀. ṣẹ́rí in addition sí nǹkan tó yín college mi sọ ọ̀gá ti jẹ́ kí n mọ̀ pé hundred percent ẹ̀yin la máa approve contract yẹn fún sure because ní ọ̀sán ìkan tó fi ọ́fíìsì lẹ̀ wọ́n ní ṣe mo ti mail yín mo dẹ̀ yẹ kó pé òun náà mo ṣe lọ́pọ̀ bọ̀ due network pé ẹ máa receive ẹ̀ pé mi ò tí ì rí pé kẹfọ́ ọ̀gbẹ́sẹ̀ sí mi àná ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tí mi kò fẹ́ ibi tá a sọ̀rọ̀ sí tẹ́ ẹ sọ fún wa pé percentage ti wá o ẹ máa fún wa percentage ẹni mi fẹ́ kó yẹ rárá. ẹ má sọ̀rọ̀ lórí ẹsẹ̀ rí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn mi ò lè ẹ́ bá yọ kọ́bọ̀ nínú pàṣẹ eh, eh, sọ́kùnrin. Eh, ẹ ẹ ẹ sà ẹ ní sùn àwọn mẹ́rẹ̀ẹ́dá tẹ̀ ń sọ ẹ̀ ń lè wọ́ọ̀kì ẹ̀ there is a crowd torí ẹ̀ lèmi àti colleague mi ṣe lọ pé ká wá fúnra personally pàṣẹ́tì tá à ń sọ̀rọ̀ kò tẹ̀ lítà gan fún fúnra wa ẹ wá sọ pé àwọn mẹ́ta ẹ̀yẹ má wọ̀ ẹ̀ má sọ bá ifẹ̀ pin àwọn méjì nìkan máa sọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá máa di Tuesday morning owó yẹn máa ti wà lákàntì ẹjọ́ torí Ọlọ́run owó yẹn wà very very important ẹ má jẹ́ kí percentage yẹn mì lẹ́sẹ̀ o. kò lè yẹ sẹ́ẹ̀ kò lè yẹ. in addition nǹkan tí mi kò fẹ́ sọ ni pé ṣé mo pé àwa ti ṣe aspect bí tó yẹ káwa ti ṣe fún yín àti back ẹ̀ up ọlọ́run dẹ̀ ti jẹ́ kí everything wà sọ́sẹ̀ ẹ má wàá bójú wa jẹ́ o because kí má lọ jẹ́ pé bí àwọn wà competent láti. náà ẹ fọkàn yín balẹ̀ kọ́ tó ṣẹlẹ̀ ni pé company náà tó approve contract wọ́n ti ṣe feasibility study dáadáa lórí yín wọ́n dẹ̀ ti rán contract ẹ̀ ti execute bẹ́ẹ̀ tẹ̀ ti ṣe tó dẹ̀ wà okay up to date nǹkan tó fún wa lápúvà láti sọ pé ọ̀wọ́n náà fẹ́ ẹ̀yin ẹlẹ́gbẹ́ kò sí kan akọ̀ akọ̀ lè push ẹ̀ company ló máa endorse ẹ̀ so the only thing that is ti ṣe táwa ní ìgbà ìṣàlẹ̀ so àwọn dẹ̀ ti rí iṣẹ́ tẹ̀ ṣe kò sí problem mi rògbà problem láwọn lóyún. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ congratulations once again. ẹ ẹ mo dúpẹ́ ẹjọ kí ni kò fún mi mọ́ kẹ́kùn tí ẹ ṣì yà bí. àánú ọba sẹ́ni méjì bẹ́ẹ̀ lọ ní ìpayà ló bá dé. ẹ ẹ bá kó wọn kó jẹ́ wọn. ṣe sílẹ̀ ṣóhun ìdàbọ̀ bàbá òkúta sọmọpẹ lọpẹ yóò sọ padà ẹjẹ ṣe rere ìyá dọ̀ọ̀la. ṣẹ̀jẹ̀ búrò jọlá adé báyìí. jọlá adé mi ò búrò ẹ̀. èmi ò mọ́bí tó wọlé sí o mi ò búrò ẹ̀ láti jẹ̀ta mi ò rí rárá kódà kò pè mí lórí aago. ẹ gbúrò ẹ ẹ rí kò dẹ̀ pè yín ẹ dẹ̀ wá jókòó tẹ́tẹ́rẹ́ ẹ fọwọ́ yẹpẹrẹ mú. pẹ̀lú nǹkan tí tà ń sọ ń sìn. ṣé ẹ gbọ́ nǹkan tí àwọn ọmọ yahoo tó ń fi àwọn ọmọbìnrin ṣe ń sìn ni wọ́n ṣe ń pa wọn nípakúpa. ọlọ́run ò ní jẹ́ kán lo ọmọ tèmi kò sí nǹkan kan bó ṣe máa ń ṣán lọ tó máa ń ṣán bọ̀ nìyẹn tó bá tó yá sí àti wọ̀lédè ó tún káàbọ̀ náà ni ìgbà tó ti mọ́ra. sista mi ẹ jẹ́ ká lọ sọ fáwọn ọlọ́pàá o nítorí pé ó ń bọ̀ ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ o ká má fọwọ́ yẹpẹrẹ mú un. ọ̀rọ̀ ló dẹ̀ sọ ò ṣì mí yè ni o ṣé pé kí n lọ rìpọ́ọ̀tù fọlọ́pàá lẹ̀. bẹ́ẹ̀ni. pé mi ìrẹ́ ọmọ mi. ẹ jẹ́ ká lọ sọ fọlọ́pàá. màá lọ sí o sí mi ń lò. màá lọ màá lọ. ẹ ṣe nǹkan tẹ ní kí n wá gbàgbé mi yẹn ṣe máa rí lọ. àmì ìdílé sọ mi ìdílé sọ bí mo máa rí gbà mi ìdílé sọ. Honey? Yes? Yes, sir. Colin. Oh, Colin, darling. Ojú pé bó ti rẹ́rìn wọ ẹnu window sí ni ṣá. Ẹ kí ló ṣẹlẹ̀? Guess what? What? Mi ò mọ bó ṣe ń guess. Kí ló ṣẹlẹ̀? Ẹ eh, ṣo contract mo sọ fún ẹ pé mo ń le. Wọ́n ti award fún mi lé mi. Wọ́n ti fẹ́. Congratulations my darling! Kí ló ṣe olùwọ́ṣe olùwọ́ṣe olùwọ́ṣe? Sọ fún mi wọ́n ti fẹ́ máa lọ sí ẹ̀ wọ́n làwọn pe nọ́mbà mi pe nọ́mbà mi pe nọ́mbà mi ò dẹ̀ lọ ń dẹ̀ pa fóònù bọ́ á jẹ́ pé àdúrà àtàwẹ̀ tó gbà yẹn òun ló bá mi dá wọn jókòó síbẹ̀ yẹn ah, inú mi dùn. ìwọ náà guess what ṣé mo rí pé o promise kò máa fẹ́ mi náà percentage tèmi. ẹ percentage kò sí problem pẹ̀lú ẹ. wàá fún mi ẹ mọ̀ pé èmi náà ń gbàwẹ̀ bí mo ṣe ń gbàwẹ̀ náà ni mò ń gbàdúrà ọlọ́dẹ ti ṣe nǹkan tá à ń fẹ́ fún wa ń sè. ẹ sórí àdúrà ti gbà àwẹ̀ náà ti gbà sórí nǹkan tí mo ní ìwọ náà ló ní nǹkan tó ní èmi mo ní so má wọ anything tó bá fẹ́ béèrè mo máa fún ẹ. but baby we have to celebrate. sure sure. Mm. mo ló máa gbé mi jáde lọ. ẹni wo ètò wa. ẹ ẹ ọlọsẹ mi tí ì fún ẹ so alẹ jẹun. ẹ eh. ẹ ẹni tí ò yá wọ fọfọfọ. <laughs> báwo ni wàá ṣe wọn so high. ẹ̀dẹ̀ mọ ọ̀rẹ́ kankan tí bóyá wọ́n jọ ń rìn tàbí wọ́n jọ ń jáde tí ẹ lè ṣèwádìí lọ́wọ́ ẹ̀. ó ti o gbogbo àwọn ọ̀rẹ́ tí mo mọ̀ wọn náà ni mo ti pè wọn lórí aago gbogbo wọn sọ pé àwọn ò rí àwọn ò rí o. ẹ̀dẹ̀ mọ̀ bí wọ́n ní boyfriend kan tẹ́ ti mọ̀ pẹ̀lú ẹ̀rí tẹ́lẹ̀. ẹ máa ṣe ọkọ fún wa tó lè yẹ pa ọlọ́pàá ṣé ẹni àwọn ọ̀rẹ́ mọ́ ìtẹ́sọ́ pé mọ̀ yẹn ẹ máa fún wa ní nọ́mbà bóyá méjì tàbí mẹ́ta so àwọn ọlọ́pàá lè bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ torí pé kí ni ọmọ yóò gbọ́dọ̀ sọnù kò ní sọnù ọmọ tí nínú ò ní sọnù ẹ ṣàgbà mi ràn mí lọ́wọ́ ojú òní ti yàn. ẹ ṣàánú mi o ẹjọ ẹjẹ fún yín ní nọ́mbà. ẹ ǹsàjọ ló fún mi. Kúnlé kí ló ṣe tó ń ṣe báyìí náà ẹ òde jóúnjẹ ẹ òun ni ó ti fẹ́ máa gàn. irú oúnjẹ wo lélẹ̀. ẹ jẹun náà ó gbọ́dọ̀ jẹ́ o. má jẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. eléyìí kò jẹ. ṣó wa ókè ṣá ta ni ẹ kókó jẹ kí ni ah, báwo ni tiẹ̀ ṣe jẹ náà tó fi máa jóúnjẹ tiẹ̀.

ò tí ì rí fẹ́ ṣùgbọ́n ṣòro bó tiẹ̀ rí ìṣìjú báyìí lọ ọkọ tèmi ò ní jẹ. ó dàbí ìjẹ́ ọkọ nínú méjèèjì. kí ló ń ṣẹlẹ̀ náà. àwa á jẹ o. eléyìí ló máa jẹ. ó dàbí ìjẹ́ ọkọ nínú méjèèjì. mo ní wàá jẹ. ó lè jẹ. ó dàbí ìjẹ mọ́. ọmọ ìjẹ lè sẹ. mo ní mi jẹ. sọ. yẹ mi jẹ mi jẹ mi jẹ ah mi jẹ. kí ló ṣẹlẹ̀. mo lálàá ni. àlá. mo lálàá kó di méjì ìkan wá gbé ẹ̀kọ wá sínú ìkòkò dúdú ìkejì gbé àmàlà sínú ìkòkò dúdú bákan náà. èmi ìjì wọn sọ pé tòrò mi ní kú jẹ tòrò mi ní kú jẹ. Ah, dáre búra máa wọ nìyẹn náà ah, báwo ṣe máa dín méjì nígbà tí mi kì í ṣe méjì. nà dáre ó aláìlé ó kàn ó kàn wá bẹ́ẹ̀ ni kì í ṣe iṣẹ́ ara gidi járe èmi ìbejì. wà á alágò jàre. alágò. dùnádẹ́rùbà mi. alágò. ohun àfoníṣe ìtàn ní bó bá dọ̀la. kí ló ń ṣe. méjì èmi méjì wọ́n ti gbà wípé àlágọ̀ àmọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ léra wọn léra wọn nínú ilé ó mà tójú sí mi ọlọ́run máa ṣàánú mi ọlọ́run máa ṣàánú mi má má jẹ́ kọ́kọ́ mi ṣì jẹ́ má jẹ́ kó jẹ oúnjẹ tó máa kó bà Dèmíládé ò wá gọ̀ra ẹ̀. Àbúrò kí n máa ṣe báyìí. Mo ṣe lè sọ pé kò lè ṣàhàn nígbà tí ò kì í ṣọmọdé. Ó kò ṣáà lè rí kó sọ pé òun ṣé kó lára sí ìlú wọn fún ẹni stress fún ẹni wàhálà ló wá ń dìkudù dìkudù ẹ àlà lásánlásán sọ fún mi ṣé o mọ̀ pé àlágọ̀ ni yes àlágọ̀ ni àlágọ̀ o mọ̀ gbà tí ó náà sì ń lálàá ní pé ìyàwó ẹ̀ di méjì ọgbọ́n jọ wá fún ẹ wà wá jẹ oúnjẹ wá pé wà tá a jí pé kí ló ṣẹlẹ̀ kí ló tún wà láyé kí ló ṣe ìyàwó jẹ twins ni ó kì í sọ fún mi gbà tó jí tó sọ aláyẹ ìyàwó ẹ kí ló sọ fún ẹ ó ní àlá lásán ni alágọ. imagine obìnrin obìnrin ni obìnrin obìnrin ó ní pé àlágọ ó ní pé àlá lásán ni imagine wà ń kákò wà ń dàrú o tún wá tún tún wẹ́ para ẹ̀ wẹ́ wà fún ẹnu ìrù fẹ́fẹ́ lẹ́yìn hypertension ìwé lè dá ọ̀rọ̀ bọ̀ àlá nìkan lásán lásán kan ní mímu àlágọ̀ o jẹjẹ àìtán jẹjẹ àgọ́ lọ́wọ́ so láyé tàwa yìí èmi ti láwọ́ ìṣe àlá dáadáa jẹ́ sọ́yìn sọ méjì fún ẹnu ẹ̀ mo láyà pé mo rí eégún ojú oorun tó ń lé mi gidi lé mi lé mi lé mi lé mi lé mi nǹkan ṣubú mi gbà gbà tí mo tọ̀ bá aṣọ aṣọ báyìí mo lu kókó mo lu kókó mo jí mo ṣe mi wá ti gbà yẹn o ìyẹn tó wá kéré lójú wọn ti pa mí bẹ́ẹ̀ ni àwọn tó pa mí wọn ni mo pa mí lójú wọn tó mo kú láìf lójú wọn mo tàbí àyè gbà mí ah wọn làwọn ilé wọn bí alára sọrin wọn kò lè pọ lè pọ sí bó ṣe máa pa mí kí ni mo ṣe ó ti pẹ́ o èmi rẹ̀ ayé ti sìn o mi ti kú ní sìn o sọ ara gọ̀ máa kí àlàfo ẹni ẹni ìṣù ara rárá rárá rárá ó ti yẹ gbogbo alápò bá wà sọ alápò lóṣù kí ó yà sọ túmọ̀ ilé fún mi. túmọ̀ ara yẹn sí ìyàwó ẹ̀dẹ̀ méjì ìbújọ afẹ́ kí ló túmọ̀ zero ni zero òní ansa kò sí dojú ara wa tó wà ní kòtò wa ń dúró. ok náà sìn káà sùn bí a ti ní wàá bá ẹnu omi ọkùn àwọn olóògùn wà ń lúwẹ̀ olúwẹ̀ olúwẹ̀ òǹwẹ̀ òǹwẹ̀ òǹwẹ̀ wà kó sómi kí ló bá ṣe wájì sọ agbóògùn jẹ ọgbẹni alágọ. ọgbọ kílẹ̀ mo ti ní àfẹ́lẹ́sẹ̀ kan ní òǹkó láwọn ẹ̀ àgbọ̀ ọ̀bùsára ó yẹ wọ́n <laughs> sàn gbójú wọ́n kan kò sí o oyin kọ̀kọ̀ tó pamọ́ kedere ni lójú ọlọ́run àṣegbé àṣegbé kan kò sí o oyin kọ̀kọ̀ tó pamọ́ kedere ni lójú ọlọ́run àṣegbé àṣegbé kan kò sí o ìbò lówó bù wá mo ti dààmú dààmú tí mò ń wá ẹ oko ló bá wà ní ti ẹ̀dárí wálé ọmọ púpọ̀ nìkan náà ní lọ́wọ́ mi o mi ò lẹ́ni kankan lẹ́yìn ọlọ́run náà ni mo ní mo ló wá. Oh ṣáàánú mi ò ṣí ẹ́ ni ó yẹ káàánú mi máa ṣí ẹ́ pé màá ti máa wá ẹ́. mo mọ̀ pé lágbára náà lábàá mi tarí ẹ wálé náà ni mo wò lójú ọmọ mi dẹ̀ ló jókòó sínú kọ́ ọ́ dẹ̀ gbàgbé mi tí mo bí sínú dé ṣòro pé mi ní wá wọn rí kò bọ́. àṣe sílẹ̀ ṣòun làbọ̀ wá bá òkúta sọmọ́pẹ́ tọpẹ́ yóò san padà ẹ jẹ́ ṣe rere torí ọjọ́ ọ̀la. fún ara mi mo ṣàgbéra mi wá bá yín ní ọ́fíìsì yìí wípé ẹ ṣàánú mi ọmọ mi sọ mi bí nǹkan bá yà ṣẹlẹ̀ ìjọba náà là máa wá ké bá ẹ́ látìgbà tí mo ti wá sọ fún yín pé ọmọ mi èmi ò rí ẹ ń gbégbèsè ẹ ń gbégbèsè ẹ ń ṣiṣẹ́ ẹ ń ṣe òun ní nǹkan tẹ́ ẹ̀ sọ ọdún la fẹ́ pinlẹ̀ wèrè ìgbà wo ló tó fẹ́ já sójà gan pàápàá ọmọ tẹ́ ẹ̀ ń wò yìí nìkan ni lọ́wọ́ mi o ẹyọ kan ṣoṣo tí mò ń wò lójú nìyẹn wọn pé méjì ẹ bá mi ṣiṣẹ́ yìí ní kíákíá kẹrọ ọmọ mi ibikíbi tó bá wà kẹ bá mi wú nǹkan mi jáde ẹ wo bí mo ṣe dà ẹ wo bí mo ṣe dà ó ti kọ́lé àìsàn kan sí mi lára mo ti ń ronú báwo ni mi ṣe ní ronú ọmọ kan ṣoṣo tí mo bí tí mo gbẹ́mìí létí mi wá rí ẹ èmi nìkan ni ṣo nínú ilé báyìí. mọ́mí mo fẹ́ kí ẹ fi ọkàn yín balẹ̀ ẹ mọ̀ pa ọlọ́pàá ẹ̀jẹ̀ wa làágùn àmọ́ ìyá ẹ̀ ni ò jẹ́ kí kí ẹ mọ̀ mo fi ń dá yín lójú pé ọmọ yín ó máa jẹ́ rírí fún yín Ah, the reason why ta fi wá síbi ìkọ̀kan ni ní ibi pé mo pa àgbàlagbà ni àìmọ̀ orú kan báyìí ẹ máa ti gbáyà sókè àdè fẹ́ nǹkan tó yẹ wípé tí ọmọ yín bá dé kó wọ́n máa pàdé yín ní hospital ọkọ ti gbọ́ pé nǹkan ti ṣẹlẹ̀ sí mọ́ sí o no that's the reason why we are here a fẹ́ kí ọkàn yín balẹ̀ ọmọ yín ọmọ àwọn jẹ́ rírí fún yín ẹ má ronú. mọ́mì gẹ́gẹ́ bí nǹkan tí ìkejì mi ti sọ yẹn ṣe rí àwọn ọlọ́pàá à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ bọ́n mo fi ń dá yín pé láìpẹ́ láì jìnnà inú yín máa dùn then ìkejì tó fẹ́ dàbí ẹ̀ mà ni pé ẹ jọ láfta details tẹ fún wa ẹ̀ mà ǹjẹ́ ẹni ẹni bọ̀dì nínú fámìlì yín mà tí ọmọ yẹn close mọ́ ṣé ẹ fura sẹ́ni bọ̀dì kan nínú ẹbí tàbí ṣe sílẹ̀ ṣóun làbọ̀ wá bá òkúta sọmọ pẹ́. lẹ́wọ́n dá dúró síbẹ̀ yẹn ẹ jẹ́ kó wọlé náà. Hi, darling. Honey. <laughs> My baby. Àwọn ilé tó wá dáa dúró síbẹ̀. Wọ́n máa dà wọ́n lọ, wọ́n máa ṣiṣẹ́ tí wọ́n máa ní. Bọ́wọ́ sọ fún mi pé ó bọ̀ ní ọ́fíìsì yes mo mọ̀ pé mi ò sọ fún ẹ gẹ́gẹ́ bí wọn náà ṣe refuse láti jẹun nígbà tó máa fún mi láàárọ̀ yìí so mo wá decide láti gba ẹsẹ̀ special delicacy ẹ gbà. Hmm. very good. thank you. Um, gbogbo èmi fẹ́ máa tètè lọ um, mo láti ṣerun mi. ẹ supermarket à ń ṣokọ́ um, so that màá lè bá ẹ gúnyán kó tó délé. no no no dábìí no no no worry worry èmi náà kọ́ ṣokọ́ ọ̀rẹ́ mi. have a lovely day bye. All right. yeah. àṣesílẹ̀ ṣóun làbọ̀ wá bá. ìyálù rẹ̀ fún owó bàtà ló ti gbó tán yìí bàtà jẹ́ ìlú owó ẹ́ ga ọ́ bá láǹfààní pé ẹ wá ṣe kékeré kó má ṣe ẹ̀ kí ló dé tó pẹ́ kó tó wá sílẹ̀ fún. ah ìgbẹ̀sán tó ń ṣe látàárọ̀ kò dẹrùn inú mi wà controversy. inú ẹ wà controversy. ibà mi ti wà sentimental báyìí yes mi ti mọ̀ ọ́ yà mo sì máa tún padà lọ ṣe bẹ́ẹ̀ jáde mọ́lẹ̀ ni. wà á nọ́mà. ẹ ẹ sà ẹ jẹ́ kí n bá ń gbé wọlé. má wọlé má wọlé. ọ̀gá ìṣèwà láìkí ìjẹba ẹ̀jọ̀ ìgbà tí èèyàn kọ̀ǹplẹ̀ pé gbogbo ẹni tó wá sí géètì ó jẹ́ oṣù tó kọjá kò tí ì sọ fún mi ṣé inú dídùn kan ló mú orí oníṣẹ́ yá tẹ́ẹ̀ bá ti wà pay my money today or tomorrow tẹ́ẹ̀ bá wà sáàkì èmi kan wà sáàkì ara mi yes. ibo ló ti rí kúlà. irú ìbéèrè wo nìyẹn ṣé bí wo ló fi kúlà ìgúnjẹ wá fún mi lọ́sàn-án. èmi. ẹ nà ó gbóúnjẹ wá fún ẹ nígbà wo ah, ìwọ ló ní o fi kúnlẹ̀ pé o prepare oúnjẹ kan tó special ìlú wa ní gbogbo wa fún mi pé kí n jẹ lọ́sàn-án yìí náà. àkúrò what are you talking about? wọ́n bá yẹ pé rédíò ń ṣe stop ẹ o àbá ah, mi ṣe máa gbóúnjẹ fún ẹ ah, mo rọ́bà mi ò ní kúnlẹ̀ ní kíchìnì náà. are you serious? of course i'm serious wọ́n mi ò jáde kó nílé láti àárọ̀ ìrìn orí ìjókòó ni àtúwò lè fi. you can ask the guy dem yóò lọ sẹ́ni rẹ̀ tó bá mi ṣe máa gbóúnjẹ fún ẹ ní kì í ṣe alákọ̀ọ́ mọ̀ náà náà àbí mo ní láti fi bẹ́ẹ̀ yẹn. Ah. Ah, ẹ gbà mí èyí oúnjẹ ah, what is going on here. ohun àfoníṣe ìtàn ní bó bá eh, dá. ẹ sà olúwa eh. nígbà tí ìyàwó mi jáde nílé mi ó tó ṣẹ́jú mélòó kó tó wọlé padà. Eh, kílẹ̀ yín sà. mo fi ń gbọ́ngbọ́n tíyàwó mi jáde lélẹ̀ ni ó tó ìṣẹ́jú mélòó kó tó wọlé padà. ìyàwó yín jáde kẹ ní àtìdájí tẹ ti jáde ìyàwó yín wọn ò bọ́ta láti inú ilé dé ẹnu ọ̀nà débi kó máa dé géètì débi kó máa bọ́ta wọn ò jáde rárá ó dẹ̀ dá yín lójú pé wò fi ẹnu géètì sílẹ̀ rárá. ẹ sà ṣe látìgbà tẹ ti já látàárọ̀ inú mi ó kàn wà tó ń bú uncontroversy so that's why i padlock everywhere if anybody wan enter he must call me before he enter or he want to come out he must call me yes ó wà àdìfẹ́ǹsì ó wà àdìfẹ́ǹsì ọ̀f gẹ̀ẹ́tì. wàhálà wa o. kí ló ṣẹlẹ̀ sà. ẹ wo báyìí tí màá sọ lọ́wọ́ lọ́wọ́ oníyàwó dé ìyàwó ṣìyàwó bébí ṣe wà yìí tí màá fi kú ní ṣọ́ọ̀bù mọ́ máyìnà yìí yọ̀wá bọ̀ wọ́n ní pé ẹni tó níyàwó àná èmi kọ́ èmi kọ́ pé máa fẹ́ ẹgbẹ́ máa rí ẹ pátálẹ̀ nù má gọ̀ kò ní wẹ́ẹ̀kì o nígbà tí o ṣe àṣírí àdéhùn afẹ́rẹ́ àṣírí o jọ̀ọ́sọ́ náà obìnrin òun náà fi fi fẹ́ lóhun mo bẹ ogo ẹni oṣù ìfẹ́ lórí àbí ìfẹ́ lọ́wọ́ sọ. ṣé ìwọ kò tó ń sọ. ṣé n pààrọ̀ fún ẹ àkàrà mú ayé máa pààrọ̀ lórí mi wọ́n fọkàn sí o. wo bébì máa bínú ó máa tún ṣẹlẹ̀ ó máa tún ṣẹlẹ̀ ìwọ fara ẹ̀ balẹ̀ èmi máa pa sọ̀rọ̀ máa educate pé ìyàwó dà máa yẹ káwọn kan yé hmm? kò sí marriage tí ò ní problem tiẹ̀ ṣó ti yẹ. báwo rí èmi àti ẹ máa sọ̀rọ̀ so èmi á mọ̀ kọ́ bẹ́ẹ̀ bíi ta lọ́kọ̀ọ́kọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ yìí ah, kó sọ̀rọ̀ kékeré ló ń sọ yìí o èmi ò gbọ́ tó yìí láti lẹ̀ mí ń gbọ́ ọmọ mi mọ̀ púpọ̀ tó lè nà án jọ nígbà tọ́rọ̀ ìwà le tó yìí tó le tó nǹkan tó ń sọ fún mi yìí tó le tó nǹkan tó ń sọ fún wa yìí jọ ta ló sọ fún ta ló tọ̀ lọ ibo ló ti lọ ta ni pásítọ̀ àbẹ́ àfa tó lọ bá gọ̀gọ̀gọ̀gọ̀. mo ṣàlàyé fún bọ̀sùn náà. tani bọ̀sùn. bọ̀sùn mayagi tó lu sétí tó wà sọ́run bọ̀tá lè lóyìn tó ti àṣọ ṣe mímí làkàyè mi. ìrọ ọ̀rọ̀ làkàyè kọ́ là ń sọ ìkọ́ tèmi ń sọ ni pé ìwọ tó ò níyàwó lé báwo ló ṣe máa mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé tí orúkọ báyìí bá ṣẹlẹ̀. ó lọ gbogbo olú òun lọ́la pé ẹ̀rọ mọ ẹ̀rọ àgọ́ ṣé sára òfin tó ń bá mi. ó dàgbọ́ ti gbọ́ ó ṣe fèsì àrẹwà kẹjọ um, kulẹ̀ tọrọ bá ti ṣẹlẹ̀ báyìí ó ní bá ṣe máa ń tọ̀ ó ní bá ṣe máa ń lọ. ó lè padà jẹ́ pé kò sí nǹkan kan náà ṣùgbọ́n ti kárin ká tọ̀ àwọn àgbà lọ ṣó yẹ ẹ taba ti dé sàlẹ̀ èmi àti àsọ̀rọ̀ ó ní ẹ̀ táwọn àrìn lọ́la. láàárọ̀ náà. kò yé mọ̀ọ́lẹ̀ ọ̀kà yé ẹ̀ ẹ̀dùnmí dá ẹ̀ ẹ̀dùn láyé gbé báyìí wájú báyìí wájú ọkọ̀ tèmi sá ọ̀sẹ̀ sì padà. sísí mi kúrò lójà rẹ bẹ̀lẹ̀. àdúrà rẹ ni àdúrà rẹ ni sókùn wọn sókùn. sókùn wọn. mo fẹ́. Ah, ọlọ́dẹ ní wọ́n wá lóṣù. wọ́n ní mi ò fẹ́ ṣé méjì. ọmọ oúnjẹ ló pè mí àbí. <laughs> gbàá ó sọ pé pé àsìkò gbàá gbàá. wà tó yóò rún tó yóò rún. o jẹ jẹ tó yóò rún lé. tabasco ń bí bá di bẹ́rẹ̀ lè láàárọ̀ àti sọ̀tà wọn. hello baby hmm. mo dẹ̀ ń bẹ̀ sọ̀rọ̀ látẹ̀kùn ọ̀dà mi ṣé wàá dúró dè mí. jọ kí ni problem ẹ náà kí ni iṣẹ́ pẹ̀lú mo wá dúró dè mí ẹ máa o tó bá rẹ ọ láwò ṣé ibi tẹ́gungun ti ẹ wá ṣé màá tẹ́ wà sẹ́ẹ̀tì ah, àwọn tó ju ẹ lọ́gàn wọ́n ń gbin ẹ̀mú wọn ṣe kẹ̀kẹ̀kẹ̀ ambulance àti ìwọ tó ń jẹ orin rẹ̀ sí i abẹ́gidó. gbàgbé o mélòó la rẹ sójú báyìí lọ ni. kí ni. ọ̀kadà tèmi wọ́ tírélà. égbè ọ̀gá. Ah. kí ló fẹ́ fi kún sójú yìí lọ ni. Ah, ọ̀gbẹ́ni wa mo ṣẹ́kù sílé tó bá mọ́ kí ni. small body big engine ló ń wò yìí. kí ni mo fẹ́ mi ò rí ẹ kí ni. bàbá kan pẹ̀lẹ́. ọ̀dọ́rin. Um, ọ̀rẹ́ mi kúnlé mi mò ń wá síbi. ẹ jọ̀wọ́ àwọn kan ṣẹlẹ̀ sí i tó kọjá òye ẹ̀dá tó kọjá òye àwa méjèèjì ṣùgbọ́n òun àti tọmọdé bọ̀ kò mọ̀ bí tó fẹ́ yà sí ó rò pé ó nọ́mà <laughs> máa jẹ́ kó yẹ pé kò nọ́mà tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí ó níbi tí n gbọ́dọ̀ gbèsè ó ní àwọn tí n gbọ́dọ̀ tọ̀ lọ tó jẹ́ àwọn àgbà tó lè máa láyé yàn yékéyéké òun ni mo ṣe mú wa báyìí ẹ̀jọ̀ torí ọlọ́run. ọ̀kàrì ọmọ ọ̀dọ̀ àgbà ni wọ́n bọ́rọ̀ bá rí báyìí ìwọ ti mọbi tó yẹ kó o tọ̀ dákun ọ̀rẹ́ wa ṣé ohun tí ń ṣẹlẹ̀ yìí ṣé ó ti ń ṣe ọ́ ti pẹ́. bàbá ó ti ṣe díẹ̀ bọ̀ àwọn òkú ya èyí tó bí àlàra rí bí pé àlà lásán ni bòyí tó wá ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ti wá pọ̀ débi pé àwọn ọ̀rẹ́ mi ló wá sọ pé a ní láti jáde ká ló mú nǹkan tó ń ṣẹlẹ̀. ọ̀dà ayin bọ́ bá rúre lójú àbí ẹ̀ léèrè ẹ̀ ń gbà kọ́ ọ̀dà níyàn sí. wọ́n tún máa ṣẹlẹ̀ sùn sí. àlá tí. Hmm, hmm, pẹ̀lẹ́ bẹ́ẹ̀ kọ́ conscience kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́. kọ sílẹ̀. baba ògbóná ah ìwé kò ti jí lọ just be ah. wọ́n gbà yáa rí àjíkẹ́ kí ló dé tó wọ́n gbé àsìjẹ ìwà lójú àwọn èèyàn tó o sì mọ̀ pé àsìjẹ aláboyún ni lílù náà lọ́ọ́ sì jẹ́ tó lóyún. ẹ wo bàbá ẹ má bínú ẹ má bínú ká lè tiẹ̀ rojú ọ̀rọ̀ tá à ń yanjú. mo wọ́n kó bó ṣe ẹ̀mẹ́ta rẹ̀ à ò fẹ́ lóyún kékeré àbí kò ó ṣe kókó ìlú kó pọ̀ kó ó bẹ́ẹ̀ ṣe kó. ẹ ká rojú lẹ̀. ọṣẹ́ ojàre fábára ògbónìrègún àtòrí ẹ̀ ń sí òṣùwọ̀n ṣe kínkín ẹyẹ òkun àlòkù ẹyẹ ọ̀sà ìfẹ́ ọmọ ṣe bí wọ́n láṣá ayé sọ̀rọ̀ ìbíní iwájú ọpọ́ ọgbọ́ ẹ̀yìn ọpọ́ ọgbọ́ olùmúlọ̀tún ọlọ́kànràn òsì àárín ọpọ́ ìta ọ̀run wọ́n fi bí péré kọ́ ọmọ fòlùlò fọ́hùn pọ̀nrọ̀ gírí ìta. Ah. ìkágbèmí ǹjẹ́ mo ṣe oore títí ẹnìkan ò mọ̀ mí mo ṣèkà kan ṣe òkìkí kan òkè kíkọ̀kùn ariwo ta lára àdí afọ́nínú rẹ tí wọ́n ní kó fi gba obì bọ̀rọ́kọ̀ agbẹ̀jẹ́ ń gbẹ̀jẹ́ ǹjẹ́ ẹlẹ́rùn rínú o ilẹ̀ ríkà ẹni tó ṣe bí ẹlẹ́rùn mọ̀ o. táwọn òwe. lójú rẹ̀ sí. wọ́n ní bá a fẹ́ mọ lójú aríran bá a bá fa ọmọ lẹ́sẹ̀ àárín wọ́n yà tẹ̀jú wọn tẹ̀jú wọn òkè ní kọ́ ọgbọ ẹni tó wà lẹ́ wọ́n yẹ ẹni tó wà. jọ́ládé lè lè nà mọ́ ẹ̀yin bàbá jọ́ládé nìyí. um, kitchen selfie, kitchen selfie, kitchen selfie. Y'all like this joke? That's cool joke. How are you? Happy to see you again. Welcome. Báwo ni díẹ̀? Oh, you look so tired. Ó rẹ̀ mí gan. Pẹ̀lẹ́. Bọ̀ṣọ̀ rere kò sí nǹkan tá a fẹ́ ṣe. Ọ̀nà fún ọ̀nà ọ̀run ni. Bẹ́ẹ̀ni. Àbí ká ṣiṣẹ́. Ẹ̀m bébì, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo rà látìn. O ṣé ọkọ mi. O ṣé mo dúpẹ́ o. Mo òkè òkè ló máa máa lọ. Tí n bá fún ẹ lówó tó bá ń dúpẹ́ lọ́wọ́ mi, ó mà dájú pé ó yá ó máa rí bákanbàkan lára mi. Dúró tí mi bá fún ẹ lówó, ọ̀pọ̀ èèyàn ló máa ń ṣòro fún tí ò kì í rántí gbogbo nǹkan dẹ̀ ni wọ́n fi rántí o máa ń tọ́jú mi o ṣèkẹ́ mi o fowó bá mi lò o fi gbogbo nǹkan bá mi lò èmi náà dẹ̀ ni disappointed o ṣe mo dúpẹ́ ọkọ mi thank you so much. ṣé mo yẹra láàfin ẹ̀ báyìí èmi náà kàn re strategize ẹ̀ pé oh my god i need to do something you know, different for my baby mm-hmm. sọ pé kí ni mo ṣe fún ẹ chinese. are you serious. so gbogbo ẹ̀bà yẹn mi fẹ́ kíkún ẹ̀ máa yọ ṣùgbọ́n mm-hmm. mo sexy díẹ̀ sí. So we are doing Chinese tonight. Okay. Um, to sell it. mo ti set table already, so enjoy your dining. All right, baby. Oh yeah, good for more tele. Baby. Kí ló share now? I'm tired orí tó bá ti rí ẹ̀rọ kan tí bàbá ti ń ṣùgbọ́n adékò rẹ̀ náà. I'm going against the buy another time. I am very tired. Alright, no problem. No, no, okay, no worry, ma manage. No, no worry, no worry. Ṣé o bí mi? Àtọ̀ mi bí mi. Bí bá sọ pé wọ́n rẹ̀ bá wọ́n. Ilé ẹ̀rọ láwọn ẹgbẹ́ náà kọ́ mi. Are you sure? Yeah, yeah. No, I love you. I love you. Ẹ̀yà kò máa ń bí mi. Esqueci, gives you mi mọ̀ ní agbóhùn agbóhùn wọn sì yẹ ó lè má gbóbi nínú bí wọn gbọ́dọ̀ yẹ. bàbá mi sòrò ẹ mi sòrò ó wà fún àwọn oṣòro ṣíṣòro ìbàdí olóògùn tó wà ní yorùbá ṣòro ṣòro àlù o ò lè mú tẹ̀lé o. ó mọ̀ pé ẹni tó ń fẹ́ asthma patient ni ó yẹ kí èyí láì pọ̀ nínú ẹ̀ kó má fún ọkọ bẹ́ẹ̀ ṣe kẹ́nà kó make sense imagine wọn lọ́mọ ẹ wọ ọmọ lọ́mọ. jọ sí bí mo ṣe kú lélẹ̀ yìí. àti ìjọ sọ̀rọ̀ sí kí tó pè é nàánú. ó fi fara balẹ̀ ṣé ló ṣe ó lè kú tẹ̀lé o jẹ́ka wo jẹ́ka wo kí ni ká ṣe kí ni next thing kí ni next step tó máa ṣe ń sìn tóbi ní dìgbò sí àbúrò àdàwọn sí ẹlọ́run débi yẹn kàn lọ́wọ́ ẹ̀ ṣe tó fẹ́ kú. kí ni tún sọ yìí. ó fẹ́ kó lè fẹ́ sọ̀rọ̀ pa farabalẹ̀ ni bí wọ́n tún wà ní farabalẹ̀ tó bá ti di pé bóyá ó lọ cast àbí ó lọ blow pé ó mọ̀ pé ẹ̀kọ́ kú sunu ilé ẹ̀ bọ̀bọ̀ ẹ̀wọ̀n ni o èmi máa jápa ni. èyí mi ti bàjẹ́. máa já ọ̀run jẹ́ fàyàbalẹ̀ sí bí o ti wà yẹn sí ọmọ tó máa dá sí ká wá sí ẹ lọ ṣe pé ìwúlò wa ṣe ló kúrò mi okoro ah best guy ṣe wọn nìyẹn ṣe ló kúrò mi. Ah, ayé mi ti bàjẹ́ okoro kí ló ń dé kúrò ayé mi ti bàjẹ́ báyìí kò tẹ̀lé mi pè ní báyìí pè ní bójú ma jí bójú ma bẹ́ẹ̀ nù. but kúlẹ̀kúlẹ̀ tó ládé náà ọmọ iná ìṣòwò tó ṣẹlẹ̀ yìí náà àṣepé lóòótọ́ ni pé igi tó igi tó dàkú tó ń gbó. igi tó dàkú tí o lè fún ẹsẹ̀ pẹ̀lú ẹ̀dẹ̀ ìsìnkú ni. a bá mi pè é ní etí ìdílé kò ní ẹ̀mí ẹ̀mí ìdílé kò bá mi pè é ó lè má bẹ ọ̀dọ̀ mi ó tà ayé mi ti bàjẹ́. jọ́ládé jọ́ládé àwọn èèyàn mi nífẹ̀ẹ́ o ó jẹ́ kó sọ fún mi tó bá lè má kú àwọn gbà kò ní fẹ́ kú o. mi ò mọjọ́ ta fẹ́ bọ́ lóko irú àwọn ìjọba báyìí iná òyìnbó ọ̀fẹ́ náà ló gbàlẹ̀ ọ̀fẹ́ náà ń gbáyé wọn ò ní sanwó sọ̀kíbọ̀n èyí mo sanwó sọ̀kíbọ̀n mo sanwó sọ̀skáìpù èmi ò rẹ̀ ní whatsapp mi mi instagram fẹlá stockbridge ìwọ ló kó bá ń báyìí ó ní kí whatsapp instagram owó ti tán báyìí ìwọ náà máa pè ìwọ ló máa ṣe padà yes torí ìwọ ló wà eh, ẹ̀ díẹ̀ mi. hello stockbridge ẹ jọ tó lọ́wọ́ ẹ kọ̀ọ̀sán dẹ́ni kì í máa ṣe ó ti tán báyìí ẹ bá ẹ wà sẹ́kàdì tó ní. musa ẹ wà musa ẹ máa bẹ̀ padà ẹ sà musa. láti ibi báyìí dé ilé ọ̀dọ̀ ẹ̀ mélòó ló máa gbé ẹ̀ ti máa wò dáadáa ìgbà míì three hundred ìgbà míì two fifty but ọwọ́ ìgbà tá a wà yìí ó ti máa wà useless of money ó pọ̀ ju àdúgbò rí two hundred ipò tẹ̀ wá ó ṣe kíní jù one fifty torí màá nọpa ni ànọpa là ń nọpa ègbò. musa sa ja èlò ilé. two thousand ni. musa mo fẹ́ kó máa lọ sí límìsì. kí ló dé ọ̀gá. musa wo ìgbà mi ìsáàkẹ́ ò dẹ̀ṣẹ̀ mi mo fẹ́ kó máa lọ límìsì tó bá ti di ní àárọ̀ la máa padà kó wá resume ẹ mọ̀ ẹ jẹ́ mi ní wúwo two mi ì dẹ̀wà complainant mo sì yẹ díẹ̀ torí pé ẹ bá ma sọ owó mi bìtìrì ni gbọbọ yìí ni màá fi ṣe kó gidi that's why tó jẹ́ kí n wà getting your argument of your money. Musa mi ò sáà kí ọ máa lọ síbi tó bá ti di ní àárọ̀ láyé time láàárọ̀ tó bá ti mú ẹ kí n kó jẹ fẹ́rẹ̀ ní five o'clock máa bọ̀ pàṣẹ wálé zoom. ẹ ṣe mo ṣe lálẹ́ ilé ẹjọ́. ṣe mí ti ṣe lálẹ́ ẹjọ́. o ṣe mí Musa mo mọ̀ kọ́ tí mò ń sọ. ṣèwé mi ni mo níṣẹ́ tó ń ṣe àbí. yes. máa lọ sílé tó bá ti di ní àárọ̀ là wá resume padà sẹ́nu iṣẹ́ tí mo gbà ẹ́ sí alẹ́ yìí mi fẹ́ ṣiṣẹ́ fún mi rárá máa lọ lé. Ah, but ah, ẹ má bínú sà the you do expect of side of explanation tẹ bá fẹ́ wà on told me goers ẹ ti máa wà information tẹ́lẹ̀ but ẹ jẹ́ wà information oh god musa mo ní kó máa lọ sílé wọn nǹkan tí mò ń sọ this is emergency ọkàn ìbalẹ̀. torí pé ẹ̀mí àtẹ̀mí ìyàwó yàrá mi ọwọ́ mi ló wà èmi ní eh, god of eh, of safety. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o ṣe ẹ sọ ẹbí ìfẹ́ bẹ́ẹ̀ wà lóṣù gáàdì ni o. ọ musa musa bá mi kó kọ́kọ́rọ́. ẹ bá mi kó bá mi kó bá mi kó. ṣé ẹ máa wà protocol ẹ fara mẹtikali. fẹmi mi sílẹ̀ olóòní olùṣọ́ àgùntàn mi. kò sí wàhálà ẹ gba ọdún kí n jílé lọ́la sa. tó bá ti di ní five kó máa bọ̀ kó wá resume. five four thirty lẹ́ẹ̀ máa rí mi bí. ṣé tó máa lọ ọ̀gá ẹ wá ẹ̀dí sáré ti mo bá mi kọ́kọ́ wọ́n máa ṣe fún ọ ní pílẹ̀. ok thank you sir. Uh -huh ẹ̀mí ṣe kókó ẹ̀mí ṣe kókó ọkọ̀ ẹ̀ balẹ̀. kúrẹ́ ìwọ àti bọ̀ fún ẹjọ́ nǹkan tó tó báyìí wò ṣebí wọn tí wọn sọ fún mi pé ẹ kò nífẹ̀ẹ́ mọ́ o ó ti bẹ́ẹ̀ lómi lọ o àṣìṣe lẹ pa ọmọ lọ́mọ. bọ̀sùn ló tì mí pé ká. bẹ́ẹ̀ sọ́dẹ̀ bọ̀sùn tì wọ̀ ṣé tó bá ní kò tọ́ ọ̀bọ̀ lọ́wọ́ àtọ́ ọ̀bọ̀ wòmí jẹ́ ń bá ní gbólóhùn arábìnrin tí wọ́n ń wò yìí ju ọmọ bó ṣe jẹ́ nínú ẹgbẹ́ wọn. ọ̀ṣọ́kúlú ọ̀ṣọ́kúlú gbéra sọ̀rọ̀ gbéra sọ̀rọ̀. gbéra ńkọ́ kí ló ṣẹlẹ̀ kí ló wà. kí ló dé tí iná ń jó tí mọ̀jàlá ò farahàn. ìjì tó súnmọ́ bà ohun àjàlá ń ṣe kọ́ńdúkọ́ńdú farahàn. ṣé ìlera mi ni àbánà ò fẹ́ sọ fún mi pé ìpàdé jìnnà síbí nìyí ṣòṣe ń wá ni. bẹ́ẹ̀ láńkọ tí màá wá sí pàdé lẹ́ni ṣé mi lè wá lọ́jọ́ mi ni. ah tó bá wá sí pàdé lẹ́ni ṣé ò lè wá lọ́jọ́ mi ni o ti ń fi ìpàdé ṣeré èmi gan tí mo jọ́kọ ẹ mi ìfẹ́ mọ̀ ní ọmọ. bẹ́ẹ̀ láńkọ má ní mi lára o fi mí sílẹ̀ o. àwọn bàbá sì gbàgbé ilé mi ò lè wá lọ́jọ́ mi. eléyìí ọmọ o. akọ̀wáyé kọ́lọ́run. ọ̀ṣọ́kúlùkù. ìjọ dá ẹ lójú pé kí n ya ìwọ àti bí wọn kó nínú ẹgbẹ́ yìí ṣó dá ẹ lójú. ó dá mi lójú mo fara mọ́. tí ò sì mọ̀ yí pé abẹ́ ìmùlẹ̀ ní a fi ṣe ìmùlẹ̀ ìfẹ́ fún èyí méjèèjì ṣó dá ọ lójú. ó tẹ́ mi lọ́rùn. ọ̀ṣọ́ kúlúgbù dúró náà kí lẹ́sẹ̀ mi kí ni mo ṣe fún ẹ tó sì mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ ilé fi ọ́ ṣeré. bí ó láńkó dákúnjẹ gbọ́ràn ẹni tí ò bá dóko ẹlòmíì ló máa lóko bàbá òun ló tóbi jù mo dáyé mo táyé wò mo rí páyé dùn èmi ti ráàyò mi o mi ò sì fẹ́ jẹ́ kó fẹ́ mi mọ́ mo fẹ́ kẹ́ yà wá kó má bá tiẹ̀ lọ kémi náà má bá tèmi lọ ó tẹ́ mi lọ́rùn hmm. tó sì mọ̀ wípé ẹnikẹ́ni tó bá ti kúrò nínú ẹgbẹ́ yìí kò lè padà sí ẹgbẹ́ yìí mọ́ ó tẹ́ mi lọ́rùn tí hmm. o mọ̀ wípé ohunkóhun tí a bá pè ní èèyàn èèwọ̀ ni ó dá ọ lójú bẹ́ẹ̀ ni ó tẹ́ ọ lọ́rùn bíi blanco ah kí ló tó ń ṣe bí ọmọdé ṣe bó ṣàlàwọ̀ ọ̀ṣọ́rọ́ ọ̀ṣọ́rọ́ ọlọ́mọge nù. ìfẹ́ mi ni. ìfẹ́ kí ni. Ah, dárayá kó kó kó sára kí. eléré ọmọ o. àkọjáyé kọjọ́rùn. eléré ọmọ o. àkọjáyé kọjọ́rùn. eléré ọmọ o. àkọjáyé kọjọ́rùn. lálejò oh. káàbọ̀ kó adùn ayé fún èyí tí o ṣe yìí o wí bẹ́ẹ̀ o sì ṣe bẹ́ẹ̀ o padà lákòókò tí o sọ. bẹ́ẹ̀ni. n ó fi àkàbà kún àkàbà rẹ nínú ẹgbẹ́ yìí. Ah, ẹsẹ̀ olórí. Hmm. ní báyìí ǹjẹ́ ta ló ṣetán nínú yín láti lọ sílé ayé. olórí èmi wọ̀lú mo ṣetán láti lọ sílé ayé. Ah! wọ̀lú bútú. Ah, báwo ló ṣe máa sọ pé wọ́n ló fẹ́ lọ sílé ayé ìgbà wo ló dé gan-an tó tún ló fẹ́ lọ sílé ayé èyí ti ṣe ẹ jèbù rẹ. Ah! ọ̀ṣọ́ kúlùbù. Ah! Ah! ọ̀ṣọ́ kúlùbù èwo ló ṣe ní àyè. olórí ẹ̀yin ọmọ ẹgbẹ́ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ọmọdé wo òun ti ẹ̀dẹ̀ ló ṣe bẹ̀dẹ̀ jẹ́ àti wípé tọmọdé bá sọ́tọ̀ ọgbà ọgbà máa ń gbà ni ẹ dákun ìgbà míì mo rò páyé dùn pé kí n lè dúró sáyé aráyé ti já mi lójú báyìí mo ti já mi kalẹ̀. èèwọ̀ ohun tí a bá ti pè ní èèwọ̀ èèwọ̀ náà ni yóò máa jẹ́ àbí kí lẹ́ni mo sọ. ẹ wo ẹ̀yin eléyìí ọmọ kò lè ṣeé ṣe ǹjẹ́ àkókò tí mo fún ọ pé kò lè lóde yìí kò lè ṣeé ṣe. wo kò sí àyè ní àyè ó yá padà. gbégbó láńkó ọkọ mi dákun bá mi bẹ̀gbẹ́ gbéwu láńkó wọ́ gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ yìí mo pa aláṣẹ ni mo dá alábàá ọ̀yá padà. yèyé o ẹ dákun ẹ ṣe jẹ́ ká wo ti gbéwu láńkó mọ́ lára. wọ́ kò sọ̀rọ̀ nínú eléyìí tó sọ̀rọ̀ ǹjẹ́ ká ló ṣetán nínú láti lọ sáré àti pé kí lóore tó fi ń bá bẹ́ẹ̀ ńlá kódà ṣé ìwọ ṣetán láti lọ ni mi ò ṣetán láti lọ àmọ́ nǹkan ló kàn láti lọ. o ò jẹ́ orí líwọ̀ o ò jẹ́ owó dídá inú ẹgbẹ́ wọn pàápàá wọn kọ́ ń bẹ̀ wọn ò jẹ́ ó dúró èyí inú òru náà ṣe wá pọ̀ mọ̀pọ̀ pé kò síbi tó wọ́n lọ inú ilé rẹ lòun ò fi ṣe bùgbé ìyàwó ìrẹ́ tó sọ pé ó di méjì méjì ẹni tí ń ṣiṣẹ́ náà nìyó. bàbá ẹ wò ó ti ṣẹlẹ̀ báyìí ẹjọ́ kí ni ọ̀nà àbáyọ. Ah, ah ní tí mo fẹ́ gbẹ́nu lé gan-an nu wo mi kò sọ́nà àbáyọ kankan níwọ̀nba àgbà tí ẹ ti ṣòkú rẹ̀ lóòkúròrú tẹ́ ẹ̀ jẹ́ káwọn mọ̀lẹ́bí rẹ̀ mọ̀ tẹ́ ẹ mú tẹ́ ẹ lóore sí ètùtù ńlá ló ṣe o bí bẹ́ẹ̀ kọ́ ikú ni kì í ṣàrò. fún òun àti wọ̀sùn. bẹ́ẹ̀ ni. ṣẹ̀dá rẹ̀. wọ́n ti dé dọ̀la òkú òru. ọ̀kẹ̀dẹ̀ wọn máa jẹ́ dò àbálábàtà wọn máa rà wọn ni wọ́n péjọ tí wọ́n láwọn ó péjọ péjọ bá. èṣù ọ̀daràn láti rí ìwọ òní kò mo ní tèmi àrólé rọ́pò olúwẹ́rẹ́ kò lónìí torí pátápátá lè gún dájọ́ borí ààbò tọ́lẹ̀ lọ́dùnmọ́rẹ́ kò dí ìgbín ẹni ẹlẹ́ni ní rọ́pàkà tẹ́wọ́lé. ìtàn ni ọmọ rẹ̀ gbé síbẹ̀ ó lè ti jẹ́. bàbá kò lọlẹ̀ ọwọ́ mi ò lọlẹ̀. ẹ̀mọ́ ní ọgbẹ́ lẹ̀. bàbá ẹbọ yóò lọlẹ̀. eré ni àbáwọ̀dà. bàbá ọwọ́ mi ò lọlẹ̀ kọjá bí báyìí. ọ̀dà wọn ní afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ìṣèwé ojú omi wéré di wéré di ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ní ìṣèwé ojú omi gbàgbà gùgù àdífá fún àákàrà èyí tí ń lọ rè nọjà eré mi ǹjẹ́ tó lókìrì bá gorí àjà ojú rẹ̀ àtọ́lé àtọ́gbà ìwọ ni ìsìnkú ọ̀run ẹ̀rẹ́ ti jẹ́. wà á gbọ́dọ̀ ti rí. ìrókò kí ló dé tó rọrùn ẹlẹ́rù sórí tó fa tiẹ̀ lọ́wọ́ ìgbà tí gbogbo rògbòdìyàn yìí máa ṣẹlẹ̀ ò mọ̀ ń pa ẹ̀ o má forí jálẹ̀ àgbọn o. lẹ́mi ńgbà tọ̀wọ̀ mẹ́mu olúgbọ́n ẹbùn yóò kọ́lẹ̀ torí tágbọ́n bá ta ni àtàgbé tí kàǹdó bá ta ni àtàlà torí tí rí bá kọrin ìkan máa ń tẹ̀ fún kan ni o. bí rí bá kọrin jẹ́ kó ń tó fún kan ṣé bí ìtẹ̀bí àròlé ìrókò olúwẹ̀rẹ̀ ni ìwé ẹ̀wọ̀n kí mo tẹ̀ fẹ̀ yẹ gbá kan gbá bó ti ti fi tinú ẹran ṣe tutù àwọn àgbà ẹbí yóò kọlẹ̀. ìrókò kò lè gbélẹ̀. mo ní yóò kọlẹ̀ bẹ́ẹ̀ ni. bàbá owó mi ò kọjá bíbá iṣẹ́ bàbá. nítorí mi rí léwọ̀ bẹ́ẹ̀ ni mi ò róde já wa ni kò gbẹ bọ́lẹ̀ kò lè gbélẹ̀ o. ah ah ah ah ọyẹ mi àwọn ọmọ kí bọ́wọ̀ ti rí nu ẹ wà á jèbù rẹ ni èyí tí ṣàwọ olùgbẹ́bẹ̀ torí mo ti fọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnir ṣètùtù ẹ̀bẹ̀ kó o wá jẹ́ káwọ́ ọ̀rọ̀ jẹ́ kó gbélẹ̀ ọ̀gbọ́n mọ̀ bínú kọ́ ọ fi yèdénú kọ́ ọ fi dé gbogbo ara ẹ lọ́ọ̀rẹ́ fọwọ́ rọ́gì ìgbàgbé. mo nífẹ̀ẹ́ Kúnlé mo nífẹ̀ẹ́. Hmm, èmi náà mọ̀ èmi náà mọ̀ dákun dábọ̀ kọ́ ọ fi yèdénú kọ́ ọ wo tèmi mọ́ la ṣọgbọ́n lọ́ọ̀rẹ́ fọwọ́ rọ́gì ìgbàgbé. ẹ̀wọ̀n yóò lọ lè rọ̀ lára. wọ́n wọ́n sọ ní kinní ìlẹ́nu ẹ̀bùn ò lè lọ́ọ̀lẹ̀ ìwọ́n mọ̀ ní tó ṣe ní wo dákun dábọ̀ jàre kọ́ ọ fi yèdè nú kọ́ ọ fi dé gbogbo ara sọ́gbọ́ lóòrè fọwọ́rọ́ gi gbàgbé ọ̀yà gbélé. E kẹbomi fi kẹbomi gbà o kẹbomi dòde ọ̀run o. màá ṣe ẹ wá wò mí. tí wọ́n bá lè kọ́ pé bíi tí rí wá wọn ni bíi tí rí rè ẹ̀yin ṣe nǹkan ọ̀kọ̀ọ̀kọ̀ ẹ rò pé ṣẹ́lùkù òru ẹ̀yin ẹ̀mọ̀kẹ́ bọ́ bá yín òrí yín tòun wò yín ẹ ẹ wá fọwọ́ jẹ́lé agbọ́tọ́ ó wọ̀ yẹ́yìn lórí wọ́n ní ọjà kọ́rí jẹ́ ọmọ ọkọ̀ rẹ lọ. wọ́n jẹ́ ní ọkọ̀ fojú ẹ̀yàn gbogbo. àṣegbé kan kò sí o oyin kọ̀kọ̀ tó pamọ́ kedere ni lójú ọlọ́run àṣegbé. ẹn tó sà ibi tí a ti báṣẹ́ dé so far yìí sà tẹ́yìn náà bá wò dáadáa ẹ máa rí pé the last time tí a ríra this was how far we had gone but look at it now so every other thing nísìnyí ọwọ́ yín dẹ̀ ni ó kù sí tẹ́ ti fi balance ti wa jẹ wá níyà a máa ṣe iṣẹ́ yẹn ó dẹ̀ máa parí within the speculated time sir. ẹni eh, wo mi ò regret pàdéṣe fún mi torí ẹni tó introduce ẹ sọ̀rọ̀ ó jẹ́ ká mọ̀ pé ó wà á rí i. thank you very much sir. sure um, but darling ṣé o ti complain fún nǹkan tí mo sọ have you told him. Uh, kí ni yẹn sir. Oh, èmi ò máa rí yẹn bí nǹkan tuntun nìkan ó ní ibi tí gate wà yẹn mo fẹ́ kí ẹ bá wa chief tẹ̀sí other side. mi like with position ẹ sí mo fẹ́ kí o move gate yẹn sí the other end so that driving in and pulling out of the compound ó máa wà easier okay. do you understand. ibi tẹ gbé gate yẹn ṣe bá mi sọ wá sí the other side. good afternoon ẹ jọ láti mọ ọkọ mi. from uh, Latika uh, police station. police station. Um, kí la lè ṣe fún yín information kan lórí ìṣúra ní station wa pé nǹkan kan ṣẹlẹ̀ ńlẹ̀ and that's the reason why we are here mo pé iṣẹ́ àwọn ọlọ́pàá nǹkan tá a gbọ́ so a dẹ̀ ní láti wá search ibi that's the reason why we are here today. really yeah. search. Yeah. well um, a ò ní problem pẹ̀lú yẹn náà but uh, kí wọ́n wà ní tí this is our warrant. anyway àwọn yorùbá sọ pé ẹni tó bá ṣe nǹkan tuntun. tuntun ló máa ń kí ẹsẹ̀ ń kulẹ̀ so ah ní problem pẹ̀ fẹ́ search mi lọ but before you do that àwa náà like àti search. no problem. ọkọ mi á ṣe. àwọn arúgbó bá ṣe máa wọlé bẹ́ẹ̀ yẹn sọ pé àwọn wá àwọn gbọ́ information àwọn wá search. don't know i don't know that's quite strange. i don't know but uh, well, we're, we're fine with it. and like you rightly said ẹni tí. tó bá ṣe nǹkan tún fún un. no my case i kule that no skeleton at all. that's so. it. Yeah, yeah, yeah. how far. Yeah. oh really. so. Oh, so wọ́n làwọn fẹ́ gúrú ara mi so wọ́n ń check the compound. kọ́ máa lọ káàkiri wọn ò lè rí anything láéláé <laughs> ọlọ́run ní jẹ́ ọwọ́ wa rèé funfun nẹ́nẹ́. <laughs> so. Um, ọ̀rọ̀ fẹ́ǹsì tẹ̀ ń sọ yẹn èmi ò dẹ̀ wá fi hàn pé ibi tí fẹ́ǹsì àti gate yẹn wà ó bàdó but if that is what you want kò tí ì late we'll adjust it and make corrections. yes yes mo ní tẹ́lẹ̀ bá move um, gate nkúrò mi tó wà sí the other end so coming in as in driving in and pulling ah. out of the compound. Oh yeah. uh, thanks for your cooperation i dey search everywhere uh, i re anything. you can't even say that. ẹ ṣé thanks we really appreciate But bọ ẹ má bínú àrísàárí kan lẹ́yìn compound nínú compound lẹ́yìn báwo ni sàárì yẹn ṣe jẹ́ ẹnu ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ jẹ́ ń gbọ́ àwa méjì nìyá bí àbúrò mi tán bí tẹ̀lé mi òun ni mo sin sínú compound yìí. so therefore brother in law mi ló wà ní sàárè yẹn. oh sorry sorry ẹ má bínú ẹ má bínú thanks ẹ ṣe gan. ẹ ṣe gan o ẹ gbọ́dọ̀ ẹ lọ́gbọ́n ti wá ẹ. okay just because of next time. Yeah. Yeah next time. ṣé ìwọ fẹ́ ní kí sùn náà. ló wá tẹ̀lé pé wọ́n bóyá tàbá tẹ̀lé ní problem around ẹ̀fọ́ kọ́kọ́ tó sàn fún máa wà jẹ́ sí. tọ́jú náà ok sir so ẹ sọ fún wa ṣe pé kan kò sí o oyin kọ̀kọ̀ tó pamọ́ kedere ni lójú ọlọ́run àṣegbé àṣegbé kan kò sí o oyin kọ̀kọ̀ tó pa sàn kedere ni ló tún ọ̀dọ̀. báwo ni òun ṣe jẹsẹ. ẹ̀gbọ́n mi ni wọ́n ẹ̀gbọ́n mi mọ ìyá mi mọ bàbá mi ni. bẹ́ẹ̀ yóò gbọ́ mi dára arákùnrin tó dé ìgbà ló yẹ jẹsẹ. ọ̀gá ṣé a jẹ́ pé mi ò mọ nǹkan tí mò ń sọ ni mo ní ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi mọ bàbá mi ni kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan kò yé mi. ẹ ok ẹ dá lóhùn. ẹgbẹ́ ìṣòro náà. ẹ ṣe kó máa yẹ nísìn ẹ madam as eh, eh, mọ̀ pé àwọn ọlọ́pàá ọ̀kadà mi ṣẹ̀dẹ̀ gbé fún wa àti gbìyànjú àdẹ̀tí rí ọmọ yín. Ah, iṣẹ́ ẹ̀dá fún yín ojú òní tí. ẹ eh, ẹ lọ́tí ipò tí a bọ́ mọ́ kò tẹ̀ wá lọ́nà. ipò ọlọ́ ìbá. ẹ ṣe é dára kó dàwé. òun ni ọkọ àtẹsẹ̀nà ọmọ yín. ẹ ẹ wò dáadáa yẹ. èmi ò mọ̀. ẹ ṣe nígbà tí ara mu ta lọ sí ilé ẹ àbábẹ̀rẹ̀ gan kan nínú ilé gangan tó ń gbé ìyàrá tó ń sùn àti bàmẹ́ àwọn ń bèrè pé lọ́rọ̀ ìbá lóye jẹ́ èsì tó fún wa ní pé méjì ni ìyá òun bí ni pé àbúrò òun tó kú òun sì síbẹ̀ àkọ́kọ́ fi sílẹ̀ látara ṣe láti máa ń bá lọ láti ń báṣẹ lọ àwa padà rí àbúrò ìwọ̀n kankan tó sọ pé òun òun sì síbẹ̀ tó kú òun lójú pé làmúdé báyìí àwa tó padà lọ mú ẹ mọ̀ so wá jẹ́ ká mọ̀ pé ọmọ yín Jọládé tí ẹ sọ pé àwọn wáyé òun gbọ̀ngbọ̀ngbọ̀n ni àfẹsẹ̀ ní tó sì sínú ilé yẹn. yé mo dára ọgbọ́n mi. push Yeah! yeah!